òun náà sì ni ọba tí ó máa bẹ̀rẹ̀ ọláìláì abẹ́ àrọ̀ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ láti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad àti gbogbo àwọn ará rere àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ gbẹ̀ndà kíyámà èyí tí a ó fi ran lónìí òun náà ní nípa ahọ́n àwọn yìí àwọn yìí aburú oṣù ìrún ásámú oṣù tó a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sàárà oṣù a máa ṣe ìfọ̀mọ́fọ́ ọlọ́run ọba oṣù tí ìrún wa gbọ́dọ̀ pọ̀ oṣù tí àsàlátù wa fún ìsẹ́lá Muhammad ó gbọ́dọ̀ pọ̀ torí pé ní ọlọ́run ọba ń fún wa ìmọ̀ ń lọ́pọ̀ rẹ̀ ń tún lọ́pọ̀ rẹ̀ ń tún lọ́pọ̀ rẹ̀ láì mọye ìlọ́pọ̀ fún ọlọ́run ọba ipe ní gbogbo ẹni tí ń bá ń kì í jẹun kì í sì mu kì í sì súnmọ́ ìyàwó rẹ̀ tàbọ́kọ rẹ̀ eléyìí ẹ̀rí ni tí ọlọ́run ọba yóò jẹ́ ìwà ìpè ní ìmánì ìwà ti kún dé rẹ̀ èwo ló wá kù fún wa ọ̀rọ̀ àwọn ahátàwọn yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń sì lò òjíṣẹ́ ńlá Muhammad sọ̀rọ̀ sọ pé ní ẹni ìwọ̀ ṣe nínú yín tí ò bá sọ ahọ́n rẹ̀ tí ń sọ̀sọ́kúsọ pẹ̀lú ahọ́n rẹ̀ ọlọ́run kò dá dúró láti pé ní kó mọ́ jẹun kó mọ́ mú kó lọ ò bá ti lè sọ àwọn rẹ àìjẹun àìmú kò ní ṣe láǹfààní eléyìí ló fà lọ́lọ́run fi pe àkíyèsí wa ipe ní kò sí oore kò sóore nínú ọ̀pọ̀lọpọ̀ sọ lórí ẹ máa fún wọn tó ní àwọn tó ní jíjẹ tó ní múmu ẹ máa fún wọn lẹ́yìn náà máa sọ tó dáa ìtànpẹ́ màrúù bákan náà ẹ máa ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tó ń gbọ́ra wọn yé gbogbo nǹkan tá ń wí tá ń sọ tá a mọ̀ tá a ni ó jẹ fún wa eléyìí ló fà ẹni ó bá wò ó ní ìgbàgbọ́ òdodo tó kún fún ọlọ́run ọba àti ọjọ́ ògbéǹde àlùkìyàmù kó má sọ gbólóhùn kó má yọ nǹkankan láhàn rẹ kó má sọ nǹkankan àyàfi tó bá wà pé ní ni n ti ni n tó yẹ ni eléyìí ló fà á tó yìí sọ rẹ tó sì sọ téèyàn bá sọ nǹkan méjì yìí òjíṣẹ́ tó pe nílò rẹ̀ sinmi pẹ̀lú ògbọ́ ọlọ́run ìwọ̀wọ̀ náà wà gánà àwọn yòówá kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ká hàn ló burú jù ọlọ́mí ò mọ̀ sí náà ṣe kò ní ṣe táwọn yìí àwọn èèyàn ń sì lò nítorí náà ẹ dákun ẹ jẹ́ kí a sọ àwọn wa kí àwọ̀ ẹ̀rọ wà kún ká máa gba ládá tí òjíṣẹ́ sọ fún ẹni wò ṣe ni tó bá àti pé ní tọrọ ládá lọ́dọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀bọ̀ fún ilé ẹsẹ̀ rẹ̀ jẹ́ èyí túmọ̀ sí pé ní òun àgbàjọ náà àbí ọlọ́ọ̀ba tí ó lára kó mọ́ sàìsí àlékún ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kó mọ́ sàìsí ní àwẹ̀